àwọn gbẹ́rẹ́ kan ń bẹ àwọn ìlà kan ń bẹ tóun gbọ́dọ̀ yà sí ọmọ yìí lára kọ́mọ́ bá a tètè kú torí pé ó dàbí ẹni pé bóyá wọ́n ní ọmọ náà wà nínú ẹgbẹ́ wọ́n ní ọmọ ńlá ni pé ó gbọ́dọ̀ wá fa àwọn ìlà kan sí lára bí ilà kò bọ́mọ jẹ́ láti lè dáàbò bo ọmọ yìí níbi aburú. ó láwọn ṣe bẹ́ẹ̀ o ó ní ṣùgbọ́n lẹ́yìn oṣù mẹ́fà ọmọ yìí kú. lẹ́yìn ìgbà náà òun tún padà ní oyún òun tún padà ní oyún ó ní bọ́ọ̀n tún ṣe ní oyún míì ìyá òun tún wá ń bá òun pé kóun tún tẹ̀lé òun lọ sí ọ̀dọ̀ babaláwo náà láti lè ṣe ìṣúra fún òun àti oyún inú òun ó ní òun kọ̀ ó nítorí pé àà ṣe bí ibẹ̀ náà ni wọ́n mú òun lọ nígbà tí àkọ́kọ́ ọmọ yìí padà kú náà ni. oníṣòwò ó lóun kọ̀ fún ya òun òní báyìí ni màmá òun ṣe bẹ̀rẹ̀ sí ní sun ẹkún sí òun lọ́rùn wọ́n sì ń sọ pé tọ́ ọ̀bá tẹ̀lé àwọn lọ tóun ọ̀bá tẹ̀lé àwọn lọ síbẹ̀ òun ó kọ àwọn lọ òun máa kọ ìyá òun máa kọ òun lọ́mọ ah wọ́n nígbà tọ́rọ̀ yìí dé ìpele yìí òun gbà láti tẹ̀lé màmá òun lọ sí ọ̀dọ̀ bàbá olóògùn náà ó nígbà tó ń dé ọ̀dọ̀ bàbá olóògùn yẹn ó ní bàbá olóògùn yẹn ọba bí bóyá ọ̀sán yìí ni ọba bí ọ̀sán yìí léèrè ó ní bóun ṣe wọlé báyìí lọ́sàn yìí bá ní máa wulẹ̀ máa rọra ìwọ lágbájá ọmọ lágbájá à ó ní ẹ̀rù kọ́kọ́ bá òun. All right. ó ní ẹ̀rù bà òun òun tágìrì ó lọ sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa òun. tí ọjọ́ òun lójú ó lóun kọ̀ ó ní ó sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sì jẹ́ ìyàlẹ́nu fún òun ó ní lẹ́yìn ìgbà náà ni wọ́n ní kò ń kúnlẹ̀ fún òòṣà yẹn ó lóun kọ́ o níbẹ̀rẹ̀ wọ́n nígbò tó yá òun tó gbà torí màmá òun ó lóòṣà yìí ó tún béèrè fún pé kóun forí balẹ̀ fún òun ó ní ó máa fún òun ní ìbejì bí kó ń forí balẹ̀ fún òun arábìnrin ní nínú ẹ̀mí òun òun mọ̀ pé kinní yìí kò dáa láti máa forí balẹ̀ fún òòṣà àmọ́ màmá òun kò yéé máa sunkún sí òun lọ́rùn pé òun ṣá gbọ́dọ̀ forí balẹ̀ fún òòṣà yẹn ni. onítọ́wá jẹ́ wàhálà báyìí ni pé ọ̀rọ̀ ìlọ́mọ forí balẹ̀ fún òòṣà ó ti wá sú òun o òun ò fẹ́ máa forí fún òòṣà mọ́ o ṣùgbọ́n màmá òun kò yéé máa ṣẹ̀rù bá òun pé òun ó fi òun régùn òun ó ṣẹbi lé òun tí òun ò bá ṣe nǹkan tí òòṣà ń béèrè fún. òun sì mọ̀ pé nǹkan tí wọ́n ń béèrè fún yìí kò dáa ó ní ẹ dákun ẹ gbà mí lámọ̀ràn nínú wàhálà tí òun wà yìí kí ni kóun ó ṣe báwo ni kóun ṣe yanjú àlámọ̀rí náà ó ní ẹ ṣe é púpọ̀ o tọ́ a ti ka ìbéèrè rẹ̀ jáde ní èdè àbínibí. ṣe rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó lágbára ni lágbára ṣùgbọ́n ibi tí màá kọ́kọ́ ti gbé ohun rèé ṣe gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kírètì WhatsApp group Ten, ń kírètì WhatsApp group. tàbí tẹ́ ń kírètì Facebook group mo kọ́kọ́ ní àmọ̀ràn kan tí mo fẹ́ fún yín àmọ̀ràn kan tàbí méjì. kò sáburú ń bi kẹ́ ẹ kírètì Facebook group or WhatsApp group or Instagram group or whatever kò sáburú ń bẹ̀ tẹ́ ẹ bá ti lè sọ aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ lè dènà rẹ̀. ẹnì yòówù tó bá create whatsapp group tí kìí ṣe onímọ̀ ẹ̀sìn tí kìí ṣe onímọ̀ tí wọ́n sì máa gbé ọ̀rọ̀ wá síbẹ̀. Si pé kẹ́ ẹ gbà wọ́n ní àmọ̀ràn tàbí tí wọ́n mọ taari ìbéèrè wá síbẹ̀ tí ẹni tó jẹ́ admin tàbí ẹni tó kírètì ẹ̀ tí kìí sì ṣe àfẹ́ẹ̀sìn dákun mọ́ fààyè gba kí àwọn members kí wọ́n máa mú àmọ̀ràn wá pẹ̀lú àìnímọ̀ má fààyè gba kí àwọn members kí wọ́n máa mú ìdájọ́ ẹ̀sìn wá pẹ̀lú àìnímọ̀ kó má jẹ́ pé ìwọ ló dá agbo olùṣìnà tó fẹ́ máa ṣìyàn lọ́nà sílẹ̀ ìyẹn ìwọ tó kírètì gúrùpù yẹn. dípò bẹ́ẹ̀ ojúṣe rẹ ni kó o ti mọ àfẹ́ẹ̀sìn kan tó o mọ̀ wípé alihamdulilayi ó wà lórí òdodo ó ń pèpè sórí òdodo irú àwọn ìbéèrè tí wọ́n bá ń gbé wọlé báyìí bírú eléyìí ó tètè máa fọwọ́dù ẹ̀ sí àfẹ́sìn yẹn ó sì jẹ́ kó máa yí wọn wípé ìbéèrè tó níbéèrè yìí béèrè àti fìránṣẹ́ sí àwọn àfẹ́sìn láìpẹ́ a máa gbọ́ ìdáhùn sí béèrè wa. gúrùpù kan wà lórí Facebook gúrùpù yẹn wọ́n pè ní polygamy is halal stroke uh, option optional not compulsory or whatever mo sábà máa ń rí eh, póòsì wọn oríṣiríṣi làwọn èèyàn máa póòsì síbẹ̀ wọ́n béèrè béèrè wọ́n béèrè àmọ̀ràn lẹ́wà máa rí oríṣiríṣi èsì oríṣiríṣi èsì irúwó ògiri wá ibẹ̀ làwọn kan tún máa pè wọ́n ṣàkíyèsí pé à bẹ́ẹ̀ ṣe ń dá sọ́rọ̀ ẹ̀sìn yóò mọ̀ léwu ẹ ṣe jẹ́ ká fọ̀rọ̀ ètò àwọn onímọ̀ ẹ̀sìn létí ṣẹlẹ́ǹtẹ̀ dá gúrùpù yẹn sílẹ̀ àti gúrùpù míì and and láti are very very careful kọ́mọ̀gà sí wípé fúnra ara yín lè dá ìyàtẹ́ jẹ́ lẹ̀. bíyàn bá dá agbo agbo lẹ̀ báyẹn a lè fi jọ ẹnìkan ládùúgbò kan ó wò pé àwọn ọ̀dọ́ yìí ó máa bá wọn sọ̀rọ̀ ọlọ́run òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kì í ṣàfẹ́sìn ṣùgbọ́n ó ti ní àwọn àgbọ́yé kan kò wá fẹ́ kí àwọn ọ̀dọ́ àdúgbò kò fẹ́ kí wọ́n ya ìyakuya ló bá pè wọ́n pé ẹ máa bọ̀ ẹ jẹ́ á máa sọ̀rọ̀ ọlọ́run ṣé ẹ mọ̀ pé kì ṣe pò ní ọmọ sọ̀rọ̀ ńbẹ̀ yóò lọ́ọ́ máa rẹ́ǹtì ẹ̀ tó bá jẹ́ onímẹ̀sìn ni nígbà tí ayé ti wá dìrọ̀rùn báyìí tó jẹ́ pé dípò ká dá irú ìjókòó bẹ́ẹ̀ lẹ̀ ní agboolé orí social media láti ń dá lẹ̀ tẹ́nìkan create group táwọn yóò sì máa darapọ̀ mọ́ wọn ń bẹ̀ ẹ lọ mọ̀dájú wípé ọ̀pọ̀lọpọ̀ agbárí tí ń bẹ́ńta agbárí fìfò ni agbárí fìfò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń wà nínú gúrùpù wọn ẹ ṣe ẹni tó ní ìmọ̀ àmọ̀dájú nípa Islam. wọ́n ń he káàkiri ni ìtàwọn náà he ni wọ́n ń jù sí yín. responsibility ẹni tó create group tó o bá ti mọ̀ pé agbára rẹ ò ní ká látara pé èyí ṣe àfẹ́ẹ̀sìn make sure wípé any question tí wọ́n bá ti gbé wọlé tètè fi ránṣẹ́ sí àfẹ́ẹ̀sìn tó o mọ̀ pé ó ń sọ òdodo ó dúró sórí òdodo tó jẹ́ alimun amilun adáyìn tó jẹ́ àáfà onímọ̀ tó ń lo ìmọ̀ tó sì ń pèpè síbi ìmọ̀ náà. bí bẹ́ẹ̀ kọ́ ohun tí wọ́n bá fara kọ́ ní gúrùpù rẹ̀ ìwọ ni sábàbí rẹ̀ o ò lè mórí bọ́ wájú ọlọ́run o ò lè mórí bọ́. ìwọ tó o bá sì jẹ́ àfẹ́ẹ̀sìn tó o dá gúrùpù sílẹ̀ lórí social media fún ẹnu ẹ ní o fún ẹnu rẹ̀ torí pé aláwọn kan wọn ò ní mẹ́sìn wọ́n sì fẹ́ máa dá sọ́rọ̀ ẹ̀sìn wọ́n sì máa dá kọ̀bùsàn sílẹ̀. wọ́n lọ máa gbé àwọn ọ̀rọ̀ wá àwọn ọ̀rọ̀ oríṣiríṣi tí wọn mọ orírun rẹ̀ tí wọ́n kàn ká lórí íńtánẹ́ẹ̀tì wọ́n sì máa gbé wọlé àwọn tó jẹ́ àáfàá gan-an àwọn tó jẹ́ àáfàá gan-an wọn a máa ṣi tí àkà tí wọ́n mọ̀ sọ fún wọn pé tá a bá sọ fún wọn pé ohun tẹ́ ẹ sọ yìí kò rí bẹ́ẹ̀ tí wọ́n sì mọ̀ sọ fún wọn pé àwọn kàánú tí a ní àwọn kà nínú tí a ní ẹni tó jẹ́ àáfàá nìyẹn o ló ṣi tí àkà yẹn o. kí la fẹ́ pé tí ò lè dá tí a kà tó jẹ́ pé translation English translation òun ló kà kò mọ bá a ṣe máa mú ọ̀rọ̀ wá ọkàn hi ọ̀rọ̀ ni ọkàn hi ọ̀rọ̀ ni ẹnìkan post kìíní kan ah ó sì rí pé ọ̀rọ̀ yìí ó wà fantastic ó wà attractive ọwọ́ àjọ nǹkan tí wọ́n ń béèrè fún yóò sì jù sínú gúrùpù yẹn. má da agbo iná lẹ̀ lórí social media agbo iná má da á lẹ̀. ló fi jẹ́ pé Talim Masjid Group táwa ń lò ń bí ẹ jẹ́ sọ experience mi fún yín lórí ẹ̀. nínú àwọn bọ́ìsì mi ló kírètì ẹ̀ mo ní kí wọ́n kírètì ẹ̀ kó lè jẹ́ avenue tí ẹ bá fẹ́ sọ̀rọ̀ tí yóò lè mú wá yín sì lè yẹ̀ wò. ohun tí màá kàn rí ni wípé wọ́n kàn lọ gbé àwọn ọ̀rọ̀ tí ò ní oríta. àwọn ọ̀rọ̀ tí ò ní gidi wọ́n kàn ń gbé wọlé èmi èsì sábà ráàyè jókòó tì làwọn kan bá pè mí lórí fóun pé abu ẹnìkan post kìíní kan ní ìsìn ẹ sáré kà á ẹ wò ó àwọn fura ọ̀rọ̀ yẹn pé kò lálàáfíà nígbà gbọ́n jẹ̀nàjẹ̀nà nígbà lọ́ọ́ wọ́n gbé wọ inú agbóhùn. ìdí nìyẹn tó fi já sí wípé mo wá fún ẹnu ẹ̀ pa mo fún ẹnu ẹ̀ pa èmi nìkan sọ ni mo lè ju ọ̀rọ̀ bẹ́ẹ̀ èyí sì mọ̀ pé ọ̀rọ̀ tí ń bá jù bẹ́ẹ̀ ń dáhùn fún lọ́jọ́ àlèkìyàmà ju kíyàn wá dáràn sí mi lọ́rùn lọ tọ́ ọ bá ní tọ́ ọ bá fẹ́ sọ. So, mo ní whatsapp tó jẹ́ personal ibẹ̀ ló gbé wá nígbà bá gbé wá síbẹ̀ tí n bá yẹ̀ wò n bá ní pé ah ọ̀rọ̀ tó sọ yìí wàláhì innahu mufid ọ̀rọ̀ kan tó sàǹfààní ni fún ara mi ń wà á gbé wọnú whatsapp group yẹn kò jẹ́ tajá tẹran kò jẹ́ tajá tẹran. torí ẹni tí ò tí tọ́ àfa ó pèrè láàfa yóò sì ń kà ń bì kan ni ẹ̀bẹ́ náà mà àfa yín àgbà tí máa sọ pé inú tíà ló ń ti kà á ìkàkùkà ló sì kà ohun tó takò ẹ̀sìn òun ní ń kà nígbà tí yẹn bá ló ń kànú tí pé ẹ wọ́n ní Abu wọ́n ní kèé sí èèyàn tó náà sì ń kà jáde odidi e, odidi àfáà yín tí èsà àbọ̀ àfáà yín odidi àfáà yín ẹ́ tí yẹn bá lè ṣẹlẹ̀ sí ẹni tó pèrè ẹ̀ láàfáà kí la fẹ́ pe ẹni tí kìí ṣe àfáà ọkàn rìpọ́sìtì kan ni tó jọjú ọkàn ní ah, ọ̀rọ̀ yìí dáa ò nímọ̀ pé aburú ṣe kí ni o ọ wà ẹ̀. so ìdí nìyẹn táwa fi fún lẹ́nu a lẹ́nu ni ẹ má kó bá mi jẹ́gẹ́ mi mo jókòó mi ká lè ṣe ara wa láǹfààní la fi dá gúrùpù sílẹ̀ lórí social media àmúgbò tí wàá di wípé ó fẹ́ di tagatẹran yìí <laughs> kò sáàyè rẹ̀. kò sí ààyè rẹ̀ kódà kẹlí mọbi tọrọ ń le dé lọ́jọ́ kan <laughs> èmi náà ṣe mistake ńjọ́ náà mo bá rí àáfàá kan mi ò rí àáfàá ń rí very very handsome man ọ̀dọ́ ni ó sì sọ ọ̀rọ̀ ah, mo rí pé ọ̀rọ̀ tọkùnrin máa ń sọ ó jọrú tá a máa ń sọ. So ojú rẹ̀ ojú rẹ̀ kò jójú ń bí díà àti green snake ni green snake ojú rẹ̀ ò jọ ojú oníbí díà ó sì ń sọ àwọn ọ̀rọ̀ yẹn à orí mi sì wù pé à irú mi lẹ́nu yìí màá ní n bá sì pósì fídíò yẹn n bá gbé sórí whatsapp láti àkókò àkókò kàrí àbíkí náà ń pè lónìí ní àkókò kí náà ń pè ìkàrí àkókò lẹ́nìkan ti pè mí lójú ẹsẹ̀ bọ́dà Musiliu kọ́ ni ó ń tọ̀hún jẹ́ ni ó wà lórí platform wa lónìí ó ní ààbò ṣé ẹ wo fídíò tẹ post sá <laughs> mo ní mo wò díẹ̀ ó ní ẹ wò ẹ tètè yọ kúrò o ẹni yìí padà bú àwọn sàábé o mo ní subhanallah látọjọ́ náà báyìí lò fi lè rí mi kí n pósìtì lẹ́kítọ̀ àfa kankan síbẹ̀ lò fi lè rí mi kí n pósìtì ẹ̀ lẹ́ni tí fi ń ṣọ́ra fún n ti ń pè ní vicarious liability ọ̀ràn tí yìnyín ò dáa tí wọ́n dá síyàn lọ́rùn níjẹ́ bẹ́ẹ̀. wọ́n mi pé èmi mo create ti gúrùpù mo wá rí pé àáfàá kan ọ̀sán tó dá o mi gangan fún ara mi ìyìn láǹfààní àti gbọ́ fúlì mo wá jù sí ibẹ̀ bó ṣe yíwọ́ nù pàápàá ni mo delete ẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo wá ń wọ̀ọ̀tì ẹni yẹn mo wá rí pé ah àtàwọn jagunlabí ni ló sì ń sọ̀rọ̀ bí ẹni pé <laughs> ló ń sọ̀rọ̀ bí ẹni pé ó ń súná lòun. so a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa ni so ẹ̀yin tẹ́ ẹ kírètì social uh, social media group wọ̀nyí ọ̀dọ̀wọ́ yín o ọ̀dọ̀wọ́ yín ẹ̀yẹn wọlé ní ìsìn ó ń béèrè àmọ̀ràn lọ́wọ́ àwọn sísẹ́ ẹgbẹ́ rẹ̀ irú ròǹbòrùn yorùbá ní ọ̀pàdé àgbà lọ́nà oníkókó ọlọ́gbọ́n bí wèrè ló ṣe tẹ́ ìdàgbà ní òòmà àkàn lè máa béèrè àmọ̀ràn just anyhow a lè máa béèrè béèrè lọ́wọ́ àwọn èèyàn just anyhow ọ gbọ́dọ̀ ní orí òṣùwọ̀n tá a gbé wọn ta aláwọ̀ tún ẹnì kọ̀ọ̀kan wá sí i. ọ wá ní ìyá àwọn ó mú un lọ sí ilé olóògùn ẹ̀yẹn kọ́mọ̀ fáwọn ìyá àwọn ìyá kan àwọn ìyá kan ìyá kan tó ga sí pé wọn ò gbádùn àwọn fún ara wọn ní máa ń mú ọmọ wọn lọ sílé olóògùn àwọn fún ara wọn ní máa ń mú ọmọ wọn lọ sí ilé olóògùn nínú ìsìláàmù a gbọ́dọ̀ mọ kinní kan dájú wípé gbogbo nǹkan ló ní ẹnu ààlà tiẹ̀ lódodo tí òbí rẹ tó bá ní wá ọ wà tó ní tẹ̀lé mi ọ tẹ̀lé mi ṣùgbọ́n tó ti ń di pé tẹ̀lé mi lọ sílé olóògùn ó ní màmá mi ò lọ. ọ gbọ́dọ̀ lọ o ọ gbọ́dọ̀ lọ. ìbá àsun ẹkún lórí pé ò lọ ò gbọ́dọ̀ lọ ìbá kí èpè mọ́lẹ̀ ọ gbọ́dọ̀ lọ ìbá sọ pé wọn kọ ọ lọ́mọ gẹ́gẹ́ bí ìṣe wọn gbólóyìn yá sí wọn lẹ́nu pé ń sì kọ́ ọlọ́mọ o ń sì kọ́ ọlọ́mọ o ọ gbọ́dọ̀ dá lóhùn